الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله mo kí gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ́ wa káàkiri ibikíbi lórílẹ̀ ayé nípa ètò wa manaru sabil ní tí ń gorí atẹ́gùn lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí ìkànnì eighty nine dot three fm ògo ìlú nílùú òkò wa níbí yìí mo fẹ́ fi tó gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ̀ mi alápọ̀nlé wípé mo ti wà ní yàrá agbára pẹ̀lú àwọn olùmọ̀ wa samahatu doctor sharafuddin gbadebọ̀rọ́jì hafizahumullahu wa ra'ahum wa zadallahu quwwatahum síwájú kí a tó máa sí ojú òpó fún wa pé kí a máa pè wọlé ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a fi máa síde ní òwúrọ̀ tòní fún àwọn sheikh náà ni wípé ẹ dákun torí tọlọ́run ǹjẹ́ ọ̀tọ̀ ọba nànà ìsìláàmù wa yìí kí èèyàn lọ ra ọjà èyí tó yẹ sí wípé lọ́wọ́ ẹni tó yẹ sí pé agbófinró ni àmọ́ gbà lọ́wọ́ àwọn ọmọ ìlú wọ́n wá ń tà ní owó pọ́kú téèyàn sì bùkátà irú ọjà bẹ́ẹ̀ èèyàn wá gbọ́ pé ní wọ́n ń ta irú ọjà bẹ́ẹ̀ sí èèyàn lè kùfì lọ kó náà ló ń fẹ́ ra títún bẹ́ẹ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú òfin ọlọ́run ọba ẹlẹ́dàá ó dá lórí pé a gbọ́dọ̀ máa jẹ́wọ́ ara wa láàrin ara wa níjẹ́ ti bàjẹ́ ọlọ́ni wala ta'kulu amwalakum baynakum bil batil eléyìí ló mú ni mọ̀ pé iṣẹ́ tí wọ́n bá fún oníkálukú sọ. So lórúkọ pé mò ń ṣiṣẹ́ fúnjọba òun náà ni kó mójútó o èèyàn gbọ́dọ̀ tayọ ẹnu àlà bá gba ọjà ọlọ́jà ẹrù ẹlẹ́rù lọ́nà àìtọ́ tóun á kó wọlé lọ pé àwọn òṣòwò táwọn ń tarú ọjà bẹ́ẹ̀ pé kí wọ́n á kó lọ́dọ̀ òun wọ́n sọ ọ́ lẹ̀ fún wọn ọba lè pa nídìí owó yẹn haram ni ọlọ́run ọba ẹlẹ́dàá yóò bi wá léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ngà kìyàmù kí láǹfààní owó tá a jẹ láyé táwa kàkún owó tó padà wá di sọnù àti ìyà fún wa lẹ́yìn ìgbà tá a bá kúrò nílé ayé lákòókò kan náà ìwọ náà tó jẹ́ aráàlú ọmọ àlú nǹkan tí ò bá dáa nítorí bá burú ìwọ náà má kó wọlú nítorí pé tí ìwọ náà bá mú nǹkan tí ò dáa tó ti bàjẹ́ tó burú tó bá kó wọlú pọ̀ fẹ́ tà kò sí tàbí ṣùgbọ́n ìwọ náà tara bẹ́ẹ̀ sí àwọn ọmọ ìlú ní sùtánì ọlọ́run kò sì fẹ́ kí ìnira kó tọwọ́ ẹnìkan wáyé sọ́dọ̀ ẹnìkejì lòfin ọlọ́run ọba ṣe dá lórí pé ọ̀bọ̀rọ̀ yòzàl gbogbo nǹkan tí ó bá ti fa ìnira dandan a gbọ́dọ̀ mú kúrò lópin ìgbà tó bá gbọ́dọ̀ tí wọn náà fẹ́ kó wọlé ọjà tó dáa ni ó sì ní àwọn àwé eléyìí tó bí wọn náà ti ṣe rà kì í sọ́jọ́ olè kì í sì sọjà wòrówóró kí ni nǹkan tí ẹ̀rù fẹ́ máa bọ̀ sí tẹ́nìkan bá ti gbà lọ́wọ́ rẹ ọkàn bọ̀ gbà kó sọ́dọ̀ dìgbà kan ni tó fi kàn sáwọn ẹni tó jù ọ náà lọ wọn bọ̀ gbọ́jà rẹ jáde pẹ̀lú àṣẹ ọlọ. jazakumullahu khairan jazaa fi dunya wal akhirah mo fẹ́ fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí pé orí aago tí wọlé sí onáà zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six síwájú kí ìpè kó tó máa wọlé ìbéèrè kan tó tó wà ń bì ní wípé wọ́n ní ẹ dákun torí tọ́lọ́run níjọ́ tọ́ kéèyàn mú ọmọ ilé kéwú àbí ọmọ iléèwé náà ní gẹ́gẹ́ bí olùkọ́ kọ́ máa lù nílùkulù látara wípé ní nǹkan tí ó lérò wípé kó ṣe àbọ̀fẹ́ fi pè sákèésí lórí àwọn nǹkan tí wọ́n fẹ́ kọ́ máa ṣe. kò tọ́ nítorí pé ẹni tí wọ́n fi sọ́dọ̀ rẹ̀ pé kó wá kẹ́kọ̀ọ́ àwọn lérò pé ìwà mọ nǹkan tí wọ́n mọ̀ o sì nímọ̀ tó jẹ́ pé o lè fi tá lọ rẹ̀ ìdí tí òbí fi tú ọmọ alẹ̀ fún ọ̀nà bàbá àjẹ́ kéwù náà ní kọ́kọ́ kò bá sì jẹ́wèé bọ́ọ̀ bá wá jẹ́ pé àlẹ́ kọ̀ọ̀kan tá a fẹ́ kọ́ ọmọ bíi lúlù tá a fẹ́ lò ẹ̀tún wa ní lò nílòkulò ìlòkulò kò sí tàbí ṣùgbọ́n wọ́n padà fi sọmọ ọlọ́mọ léṣe kò sì sí òbí náà kò sí bóbi tóbi ṣe lè yakú rẹ̀ tẹ̀tó tó lu ọmọ rẹ̀ tó ṣe léṣe tí ọmọ wọ̀ ọ̀ràn kò sí tàbí ṣùgbọ́n pé yóò dogun yóò sì dọ̀dẹ̀ ẹ jẹ́ ká lọ bẹ̀rù ọlọ́run tí wọ́n bá fi ọmọ sọ́dọ̀ èèyàn pé bá ń kọ́ lẹ́kọ̀ọ́ ó yẹ kó jẹ́ pé àánú ń bẹ fólùkọ́yìn wípé kó ka ọmọ yẹn kún bí ọmọ tó ń bí nítorí pé gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ láyé tá a bá nírú ẹ̀mí wípé ó dàbí ọmọ wa sí i ìyín láǹfààní àti lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ eléyìí tó ṣe pé yóò yanjú. a sì mọ̀ pé ọmọ wa bàbá kọ títí tí ọ̀bá yìí àbó tiẹ̀ ń ṣe nǹkan tá a lérò pé kọ̀ yẹ kọ́ máa ṣe lẹ́nu pé ń kẹ́kọ̀ọ́ a nílò ńlòkulò a lè lù ú ṣùgbọ́n a nílò ńlòkulò tó eléyìí túmọ̀ sí pé iṣẹ́ tẹ́ sọmọ yín kẹ́ sọmọ ọlọ́mọ ẹ fi bẹ̀rù ọlọ́run ọba ẹ fi ṣe. ló ti tara pé ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ máa ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe tó ti fi lúlù tó fi han ọmọ ọlọ́mọ léèmọ̀ ojú àpá ojú ìseni léṣe wọn máa ń gbé káàdì sí ọ̀rọ̀ tí ọdún tí ìsọ̀gbọ̀n ọdún àtìmọ̀ kan bá pìtàn títí wọ́n ah, jazakumullahu khairan nínú ìbéèrè tó tó wà níbí yìí náà ni wípé wọ́n ní ẹjọ́ sí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ká gbé ìdájọ́ lọ́mọ èèyàn lórí wípé mọ̀nàfíkì ni látara wípé kì í wá sí mọ́sálásí wá sí sọ́látù súbúhì. ẹ̀hìn kò sí tòun fi ṣùgbọ́n ká ní tí ìbá ti wá sásùbà àti ìtàn wá sí sọ́látù láìṣá àmì ní lórí kó ṣeé ṣe kọjá mọ̀nàfíkì tó kọ́ ànábì sallallahu alaihi wasallam ń sọ pé sọláàtì tó wúwo tí ò rọrùn jù fáwọn mùnáfíkì láti máa wá òun náà ni àṣùbà àti sọláàtì láìṣà ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ẹni tí kò máa ń tọ́pa mọ́ èyí tó hàn gan ìwọ̀nba tọ́lọ́run bá fẹ́ fi hàn wá ni a lè mọyàn títí ká mọnú rẹ̀ sóhun táwọn kan sọ ni pé ìṣesí rẹ̀ fẹ́ jọ ti mùnáfíkì àmọ́ kì í ṣe pọ́ dá mi lójú pé mùnáfíkì yàn bóòlù ṣe dá mi lójú mọ̀ tí ì ṣe pé mo máa ń tọ́pa mọ́ nàá jazakumullahu khair orí ibi tí a máa pè sí onáà ní zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six. hello. aleykum salaam tula wakati kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè o. Uh, uh, uh, kí ni ìbéèrè yín pápápá. Pa, pa, pa? mọ̀ pé ní muslim oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ni tí obìnrin bá jẹ́ pé àwọn èèyàn tí ọkọ rẹ̀ fi ilẹ̀ kò lè tọ́jú owó ǹjẹ́ ó dandan kóbìnrin ọ̀sán lóṣù mẹ́rin ẹ̀dúrà sí wọn lé tí oṣù rẹ̀ jọba fún olóṣù tí ọ̀sẹ̀ jọba sí díẹ̀. alhamdulilayi òfin náà bá ní pé ẹnikẹ́ni tí ọkọ rẹ̀ bá kú tó fi sílẹ̀ sáyé ọ̀ranyàn ló jẹ́ lórí obìnrin yẹn kó ṣe oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ọlọ́ni walladhina yatawaffawna minkum wa yadharuna azwaja yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra gbogbo àwọn tó bá kú nínú yín tán fìyàwó kan sílẹ̀ sáyé àwọn ìyàwó yẹn ó jókòó sopọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn ikú wọn ṣùgbọ́n ká ṣàkíyèsí o ẹni tó kú yẹn ǹjẹ́ ni àbẹ́ni tí wọ́n kàn kó tọra wọn tí wọ́n jọ ń gbé papọ̀ nígbè lọ́kọláya láìsí yìgì láàrin wọn ẹni ó bá ti sí yìgì láàrin rẹ̀ àti ọkùnrin tó sọ aláìsí wọn kò ní ìdí kọ́ bàsìkò ara rẹ̀ jẹ́ kó lóun sọpọ̀ bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé ìyàwó tí a ní wọ́n fi sílẹ̀ yìí ó ti lé ní nọ́mbà eléyìí tọ́nà wọn bá ní kíyàwó ọmọ bí kọjá ìyàwó ẹlẹ́karùn ẹlẹ́kẹfà abẹ́kejì àbí jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí wọ́n ń jókòó níjókòó àlè ni alè ọlọ́run ọba ò sì ní ká yán lè á ń bọ̀sibọ́sí ipá lè ọmọ wa sopó lẹ́yìn ikú ọkùnrin èyí túmọ̀ sí pé ìyàwó gidi tá a ní yìgì lórí ẹ̀ tó ń ka àwọn òsì tayọ mẹ́rin àwọn ni wọ́n jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí ẹ wá ń ṣèbéèrè ẹ ní tó bá yẹ pé ọkọ tó kú yìí kò ní nǹkan kan tó fi sílẹ̀ tí obìnrin yìí lè máa lò fún lílò àti níná fún ìgbà tí ó fi sopọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá táwọn mọ̀lẹ́bí ọkọ náà sì ní nǹkan kan tí wọ́n lè máa fi tọ́jú irú obìnrin bẹ́ẹ̀ ṣé dandan ni kó sì jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹ òfin ọlọ́run ọba kò ṣe takò òfin tọ́lọ́run ṣe kalẹ̀ yẹn ó ṣe lórí àwọn tó lówó àtàwọn tí ò lówó ó ṣe lórí àwọn tí wọ́n ní tí obìnrin yẹn lè máa lò àti àwọn tí obìnrin yẹn ò ní tí ó lò tó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá rẹ̀ tí ó fi pè ní. ẹ̀rí lábẹ́ òfin ọlọ́run ó ṣeé ṣe kọjá pọ́kùnrin yẹn ó ní nǹkan kan tó fi sílẹ̀ sáyé a nídìí láti lọ dúkìá tiẹ̀ náà lára kó tó di pa ogun fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sógún a sì mọ̀ pé nínú ẹni tó lẹ́tọ̀ọ́ sógún náà nìyàwó tó fẹ́ jókòó sópò yìí náà wà tá a bá ti pín ogun rẹ̀ bọ́lọ̀ ti ṣe wí ó dájú pé tó bá jẹ́ ìpín tóbìnrin yẹn nínú ogun tọkọ rẹ̀ fi sílẹ̀ yẹn inshàlá yóò máa múlò nínú rẹ̀ tí ó fi máa tọ́jú ara rẹ̀ títí tí ó fi jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá èyí túmọ̀ sí pé òkú kú alọ́ àti pín ogun rẹ̀ lára títí fáá eléyìí ọ̀tà kò fi ọlọ́run nítorí pé irú obìnrin tó fẹ́ jókòó pó yìí náà ṣé kọ́ máa ṣagbe ni àbí ọmọ musara wà ti ṣe jẹ́ tọ́ba wa kàràǹgídá tí ò ní tí ò sì sẹ́ni kankan wọ́n ti sòwòtọ́ bá kó obìnrin yẹn bá ní iṣẹ́ kan tó lè lọ ṣe pápápá láàrin ìṣẹ́jú péréte lójoojúmọ́ tí ò ní ju ìṣẹ́jú péréte lọ tí ó fi ní tí ó jẹ lójúmọ́ yẹn tó bá ti ṣe tó ti rówó yọ padà síbi títí ń jókòó láti sòpò rẹ̀ ní ìjọfin ọlọ. jazakumullahu khairan jazaa fi dunya wal akhirah. hello. wàlẹ́kùn sọ́ńdúnlá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. kí ni ìbéèrè yín pápápá. ọ̀dà ọ̀dà. nsóògùn sọkọ. kọ́nà sọ́gùn sọkọ àbí. òfun lóògùn jẹ. òfun lóògùn jẹ pa òfun lóògùn jẹ láti nífẹ̀ẹ́ rẹ̀ àbí wò. ẹ béèrè tẹ̀sí yẹn ẹ yàn bóyá ó fún lóògùn jẹ ó fi pa ẹnikẹ́ni tó bá fún ọkọ lóògùn jẹ tó fi pa ó ti pààyàn bóyá jẹ́wọ́ fún àwọn èèyàn tó kù láyé pé mi mọ̀ pa àbí ó fún apààyàn ní lábẹ́ òfin ọlọ́run tó jẹ́wọ́ láyé ń bí tó fi ṣẹ̀rí àbá wà kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n pa òun náà ni o àfi tó bá pé kò mọ oògùn yẹn ní májèlé tó lè pààyàn òun kàn rò pé bóyá oògùn ti mú kéèyàn sanra ni so ọ wá fún ọkọjẹ lọkọ bá kú eléyàn wọn ló ṣèèṣì pa ni àmọ́ tí mo oògùn lóògùn tó lè pààyàn torí pé ń pèkúté ń pò kété ó lè pọ̀ kẹ́rẹ́ so irú oògùn yẹn lọ wá fi sínú oúnjẹ fọkọ rẹ̀ wọ̀ lọ pààyàn ẹni tó bá sì pààyàn lábẹ́ òfin ọlọ́run ọ̀pọ̀ náà tó tiẹ̀ kò lè wọ́n ju tiẹ̀ lọ oníkálukú yín náà lẹ́rú ọlọ́run ọlọ́run sì gbà kẹ́rù kan kó ṣekú pẹ̀rú mi lọ́nà tí ó tọ́ àmọ́ tó bá yẹ pé oògùn tó fọ́kọ jẹ́ oògùn pé kó lè nífẹ̀ẹ́ rẹ̀ ni torí ẹ̀yàn ọ̀yàn tó bá pé oògùn pé kọ́kọ́ lè nífẹ̀ẹ́ rẹ̀ ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ náà tún dáràn torí lábẹ́ òfin ọlọ́run gbogbo eléyẹn ó túmọ̀ sí pé èèyàn ti ṣẹbọ sọ́lọ̀ nínú àdìsá wọ́n ní ká máa pọ̀fọ̀ ká máa pò gidi ká máa pàyájọ́ bákan náà ká máa dóńdè ká máa detira bẹ́ẹ̀ lóògùn tọkọ ṣe síyàwó kíyàwó lè nífẹ̀ẹ́ rẹ̀ àbí tíyàwó ṣe sọ́kọ kọ́kọ lè nífẹ̀ẹ́ rẹ̀ ànábì ní gbogbo ìṣẹbọ sọ́lọ̀ ni bóò láti ṣe wá jìnnà sátìjáni tí ó ṣẹbọ sọ́lọ̀ àfi ká pa gbogbo irú àwọn àpàlàpàlà yìí ká pati kí lọ́n fẹ́ fọ́kọ lóògùn fẹ́ jẹ sí ọmọ pọ̀pọ̀lọpọ̀ obìnrin wà tán ti lóògùn fọ́kọ lóòkọ pé yóò fi nífẹ̀ẹ́ àwọn tó pé kórìíra ni wọ́n fi bá pàdé ńbẹ̀ nítorí gbogbo àwọn nǹkan wọ̀nyí àtòdìjẹ ló máa ń ṣiṣẹ́ sí ọ̀pọ̀ àmọ́yé wọ́n sì wó oògùn lọ sọ́dọ̀ babaláwo pé kí wọ́n bá wọn sòògùn tọkọ àwọn fi nífẹ̀ẹ́ àwọn tó jẹ́ pé babaláwo lọ́padà gbà wọ́n fẹ́ gbogbo orú rẹ̀ náà ní ṣẹlẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká jìnnà sí ti ọ̀dà. jazakumullahu khairu jaza fi dunya wal akhirah àti àbánigbàgbé àrí pé ibi tí à ń pè wọlé sí onáà ní zero nine one three four five four six three four six hello wa aleykum salaam tó lọ́wọ́ kan kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. àdúrà tó bẹ̀rẹ̀ pẹ̀lú rọ́bà rẹ̀ sí ìlú àlàó tí mo fẹ́ bèrè pé tó bá sọ láàyè àti ẹlẹ́ẹ̀kejì àwọn táwọn ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n táwọn ẹ̀ṣẹ̀ ní thirty three times ten iye ní ìfowó الحمد لله أول حديث علي بن أبي طالب رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم سقي نهيت أن أقرأ القرآن في الركوع والسجود ألا أنقف من لا القرآن من ركوع من فريقا téèyàn bá gbàgbé kí alukur'an nínú ìforíkanlẹ̀ àbí nínú rúkú rẹ̀ èèyàn foríkanlẹ̀ ti gbàgbé èèyàn foríkanlẹ̀ ti gbàgbé àmọ́ tó bá pé rúwe tẹ́ sọ ni pé bóyá ọlọ́run fẹ́ lẹ́dàá sọ pé wa minhum man yaqulu rabbana atina fid dunya fa minhum man yaqulu rabbana atina fid dunya wa ma lahu fil akhirati min khalaq wa minhum وفي الآخرة حسنة وقنا عذاب النار أي أيوة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار جابوا سوانا القرآن الجلي lórúkọ pé n fi ń ṣàdúà tó bá ipá níyàn yín ni pé ń ṣàdúà ẹ̀ka alukur'an á sọ pé ń ṣàdúà ni àmọ́ pẹ̀lú irú gbólóhùn tó wà ní alukur'an eléyìí wọn ẹ̀ṣẹ̀ lọ́n ẹ̀sìn ní forí kankan kalẹ̀ pípẹ́ ṣàṣìṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n á ní subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alhamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n tá a máa ń parí pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir sọ́nkà míì tún wà tí wọ́n dá fún bẹ́ẹ̀ ni àwọn nǹkan míì wà tí wọ́n dá fún nínú sunna nabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbogbo ìtẹ́gbà sáré dájú wípé ó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ ànábì a kì í fi òǹkà sí nǹkan kan tá à ń ṣe ládùá àbí ìrántí ọlọ́run láì jẹ́ pọ́lọ́n ló fọ́nká sí àbá nàbì sallallahu alaihi wa alihi wasallam. jazakumullahu khair. hello. hello salaam. maaleykum salaam tó kí ló kọ́ yín. ó wá tún fẹ́ lòmìn níta pẹ̀lú pẹ́ni yẹn ti ń wá sílé tí wọ́n ti mọ̀ nínú ọlẹ́tì ó wá ń ṣẹlẹ̀ pé ẹni yẹn ó ṣàwọn òun ló sì wà nílé tó bá dáná kọ̀ọ̀kan yóò ro oògùn mọ́ oúnjẹ yẹn àmọ́ bó kan ni ibi tí ọkọ̀ bá jáde láti ọ̀rọ̀ yẹn ti tú wọ́n dẹ̀ sí léèrè kò sì jiyàn bóun ò ṣe nǹkan yẹn fún ọkọ̀ ọkọ̀ wa lè e. ìgbàjọ́ pọ̀ lórí pé pé wọ́n lẹ́tọ̀ọ́ láti ilé e. ọkọ̀ kọ̀ sílẹ̀ ògùn kí ló ń fún ògùn kí ló ń fún. ọlọ́ọ̀gùn kí ló kọ ògùn tí ń fún. kí wọ́n á lóògùn yẹn ṣe fọ́kọ. wọ́n ní kí lóògùn ṣe fọ́kọ kí ló ṣe fọ́kọ kí lóògùn ṣe fọ́kọ. wọ́n dà alhamdulilayi ó ti yẹ ó ti yẹ gbogbo èyí yòówù ọba jẹ́ ní oògùn tó fọ́kọ bóyá oògùn kọ́kọ́ lè kú bóyá oògùn kọ́kọ́ lè nífẹ̀ẹ́ rẹ̀ bóyá oògùn kọ́kọ́ mọ́ba àlè fẹ́ lómi ṣé dáadáa náà gbogbo ẹ̀ kódà bọ́jú oògùn kọ́kọ́ lè nífẹ̀ẹ́ rẹ̀ sóògùn tó dáa lé lẹ́yìn ọ wá sọkọdọ olóńdù gbẹ̀wù dání wọn wá ní lè gbọ́n mọ́ àfi tíyàwó bá fi ṣe èèyàn burúkú yín obìnrin tí wọ́n bá lé jáde kò burú. jazakumullahu khairan jaza àti àbánigbàgbé àrí wípé orí ìkànnì tí a ń pèsè yìí náà ní zero nine one three four five four six three four six. hello. wàlẹ́kùn sọ́ńdùlà kí ni ìbéèrè yín o kí ló kọ yín. ok kí ni ìbéèrè yín. ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè lórí ìdájọ́ ọlọ́run lórí ẹ̀sùn pé ó níyàwó mèlè pẹ̀lú àwọn ọmọ tó ń wá fẹ́yàwó mi kò dẹ̀ sí ìsan owó orí fún ìyàwó pé tó ń wá lọ ń bá alájọṣepọ̀ kí ni ìdájọ́ ọlọ́run lórí rẹ̀. alhamdulilayi ìdájọ́ tí ń bẹ fún ẹni tó níyàwó ṣùgbọ́n tó ṣe pé wọ́n ti so yìgì ó ti dìyàwó rẹ̀ kọ̀ọ̀kan tí ìsan sọ̀dá àkè mi ìyàwó rẹ ní níyàwó tó pé ọlẹ́tọ̀ọ́ láti máa bá a lò lópin ìgbà tó bá ṣe pé ọmọ pé gbèsè sọ̀dá àkè rẹ̀ ń bẹ lórí òun òun sì san gbogbo ìgbà tí ọba ti yọ pẹ̀lú gọlọ. orí ibi tá à ń pè lé lórí náà ni zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six. hello kí ló kọ yín bolẹ̀ tí ń bèrè kí ni bèrè yín. ẹgbẹ́ tí èèyàn bá fẹ́ obìnrin kó fi obìnrin jẹ sínú oúnjẹ fún èèyàn. Ọ̀gá ti dáhùn lé, àwọn ti dáhùn lé. Ìgbé nínú ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ síbí ìlú ni wípé wọ́n ní ẹ dákun tọ́lọ́run. Obìnrin tó sí wípé ilé ọkọ ló a sì mọ̀ pé ní àwọn obìnrin wọ́n máa ń fìgbà kan má lè jẹni tí ó lágbára àti lè ṣe ṣìyàmù Ramadan irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kò ráyè ṣe ṣìyàmù tí wọ́n ń gùn bí ọdún méjì ọdún mẹ́ta wọ́n ní ṣé ó tọ́ lábẹ́ òfin Ọlọ́run ọkọ rẹ̀ bá san àwọn ṣìyàmù tí ọjẹ́ lẹ̀. alhamdulilayi ọkọ ò ní bá a san lópin ìgbà tó náà bá ti wà láyé ẹni ó jẹ gbèsè ni ó gbèsè ara rẹ̀ san ọ̀nà tó bá lè lọ kú pẹ̀lú àwọn gbèsè yìí lọ́rùn àtọkọ àtàwọn míì wọn jẹ́ ojúlùmọ̀ sí ìbátan àti yékan rẹ̀ àwọn ní ọ̀bà san tó bá kú bẹ́ẹ̀ pẹ̀lú gbèsè yẹn lọ́rùn. hello wàlẹ́kùn sọ́dúnlá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́ kí ni ìbéèrè yín. kò tàbí ṣùgbọ́n ń ké gbogbo ẹni tí okùn ẹbí gbọ́wọ́ rẹ̀ aburú aburú ń bẹ lórí rẹ̀ láyé ń bí aburú tún wà lórí rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ṣùgbọ́n kí n lè gbà lérò pẹ̀lú jíjà rẹ̀ bó ló ṣe já nítorí pé ńgbà míì níta ní jíjà yẹn kì í ṣe jíjà sòwò tá a bá gbàjà á fi ma nǹkan tá a lè sọ lórí rẹ̀ yóò ṣẹlẹ̀ sí láyé àti lọ́la gbẹ̀ngàn kìyàmù hello. wàlẹ́kùn sọ́dúnlá kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. kí ni ìbéèrè yín pápápá.

bàbá àti òun náà wọ́n jọ wá ẹni tí ọmọ ìyá tí wọn kádà mọ́ sọ̀rọ̀ tí ọmọ tó kú lọ ìyá tí wọn fẹ́ dìmọ̀ tó lò ní iye ọmọ tí ìyàwó ìgbà fún òfin tọ́jọ́ fún ọkọ̀ tó kéde òun lórí ọmọ tí ẹni ìtẹ̀tọ́ lórí ẹ̀ àti ìgbà tó bá tó bẹ ẹnu ààrẹ pé pé ọmọ rẹ ní ìwà ọkùnrin yìí òkú ọmọ ìgbà wà jáde. alhamdulillah alhamdulillah àkọ́kọ́ tá a bá jẹ́ mùsùlùmí Islam iná ló yẹ ká máa fi tó ètò lé wa kìí ṣe pé àṣà àti ṣe Yorùbá ìwọ mọ̀ pé ìwọ lọ lọ́mọ kí ló ń bí ìyàwó léèrè sí pé àwọn ọmọ tó bí iṣẹ́ mi mọ̀ ní. eléyẹn jẹ́ àṣà Yorùbá kìí ṣẹ̀sìn Islam nítorí pé òfin Ọlọ́run sọ pé al-waladu lil-firash hajar gbogbo ọmọ tí obìnrin bí lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀ lóbìnrin tá a fẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ọkọ rẹ̀ ló ní wọn so tó bá yẹ pé ẹnìkan ń bẹ tó bá yàwó ságbèrè náà jọ ṣe zina òfo ńlọrọ ó mú òmúlẹ̀ mọ́fò lélẹ́yìn tó gbogbo ọmọ tóbìnrin bí lọ́dọ̀ yín ọmọ yín náà ni tó kí ni wọ́n fẹ́ máa bí léèrè sí pé àwọn ọmọ yìí ta ló ní wọn àṣà Yorùbá lásán tí ò ní ìtumọ̀ lélẹ́yìn ìgbà tó ti jẹ́ pé náà lẹ́ gbòòrò gbòòrò wá fa gbónìsì ẹ̀ wá ń béèrè pé sọ́yẹ́ tún sojúṣe lórí ọmọ kí lẹ́yìn béèrè sí ìbéèrè yìí mà pé ẹ̀yin lẹ lọ́mọ ẹ̀ wá ń bi léèrè pé ta ló lọ́mọ ẹ̀ kí ló náà bá sọ màtó náà ti rí i pé jókòó òun ti fẹ́ dàrú bí kò sí kàbí ṣùgbọ́n òun náà máa mà parọ́ pé ọkọ lọ lọ́mọ ni lọ́sùn ti jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run lọ lọ́mọ mùsùlùmí nìwọ ojúṣe ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹ̀kọ́ máa ṣe lórí àwọn ọmọ tó ń ti pé wọ́n ti kọ́ ọmọ lọ kúrò lọ́wọ́ rẹ̀ wàá máa ṣojúṣe lórí àwọn ọmọ bọ́ọ̀ yá àwọn ọmọ padà wá bọ̀ ìzákùnlára hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam kí ni ìbéèrè yín ń bọ̀ ẹ̀jẹ̀ ń bọ̀. ìbéèrè yín. ìbéèrè kó dẹ̀ gbà níjọ yìí kó wá dénú lé kó wá nítọ̀ sádà kí tó fẹ́ mi o yé ní sàdáàkì o èmi ò gbélé ní sàdáàkì nǹkan báyìí ni mo fẹ́. ẹ̀dá yóò yẹ kí obì kó rìkọ́ẹ̀tì fún sàdáàkì pé nǹkan báyìí lòun fẹ́ ni àbí owó tá owó tá a fún ní gbogbo ojú èèyàn yẹn dàpọ̀ kí ni kí ni. tẹ́lẹ̀ ta ló ní kó fún ta ló ní kó fún. wọ́n ní ta ló ní kó kẹ́ ẹ fún ní owó nǹkan náà tẹ́lẹ̀. a fún ní sàdáàkì ní gbogbo àwọn ẹgbẹ́ sàdáàkì. ṣé n tó béèrè náà ṣé sàdáàkì tó béèrè náà lówó tẹ fún tẹ́lẹ̀. ó tó so ìkìkọ̀ sọ pé nǹkan tó wù ú. wọ́n ti parí ó ti parí. àkọ́kọ́ ni pé ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nínú wa àṣà ló ti borí rẹ̀ kì í ṣẹ̀sìn nísìnyí wọ́n fẹ́ fẹ́ yàwó kì í ṣòfurufú lọ fẹ́ fẹ́ ìyàwó tó fẹ́ fẹ́ yẹn òun ní ọ̀sọ̀ yìí tó ń fẹ́ gbà ń sọ̀dà pé àbí kò tiẹ̀ jẹ́ kùdì rẹ̀ àwọn ni wọ́n dá iye báyìí pé lọ́sàn-án sọ̀dà pé ọmọ wa lágbára tiẹ̀ náà bá ka ọ̀sán tí ọba ka ọbẹ̀ wọn láti san iye tágbára tiẹ̀ bá ká wọ́n pa òwe kan àwọn olùmọ̀ wọ́n ní wa man yatlubul hasana'a lam yagluhul mahar ẹni tó bá fẹ́ fẹ́ arẹwà obìnrin níyàwó sọdá kí wọn kì í wọn lójú rẹ̀ wọn náà kà lọ mú two thousand five òfìsí ní efiloku so gbogbo èèyàn náà rí i pé sọdá kí rẹ ní wọn náà láwá ẹkọ so àìkò kọ́ lójú gbogbo ayé ò túmọ̀ sí kó ti fara mọ́ à ń torí ẹ̀ nígbà tó sì jẹ́ pé alhamdulillah ọgbọ́n kìí ṣe dìndìn nígbà tó délé ọ sọ fún ọ pé sọdá kìta lọ ọlọ́ọ̀sán tó fi san iye owó jábútẹ́ yìí sọdá kì rẹ náà ni kìí ṣe mi iye báyìí lèmi fẹ́ gbà ń sọdá kì ẹ tọ́ rẹ ni ọlọ́ni wa atun nisa asadqatihinna nihla ẹ fáwọn obìnrin sọdá wọn ẹ jẹ́ àjẹmọ́nu wọn tẹ́nìkan ọ̀gbọ̀dọ̀ bá wọn dùn iye tó ọlọ́ fẹ́ fún kọ̀tẹ́ lọ́rùn so ó tún tún àpò rẹ̀ yẹ̀wò ni kò sí nǹkan tó burú mbẹ obìnrin ò fi nǹkan kan sẹ́lọ̀ ọjọ́ bó ṣe jẹ́ ṣé wọ́n bí léèrè ń bẹ̀ òun náà sọ pé òun fara mọ́ ńgbà máa ti wọ̀ kó two five lé lọ ń fara á rí àwọn nǹkan tá a máa ń ṣe yẹn bóyá ààrẹ wa ni ó kù díẹ̀ ká tó ń gbà mí ọmọbìnrin kan òun lòun so ọkọ náà sì fara ọba bò ń dànù máa wọ́n wá bi eh, arákùnrin léèrè pé ló lọ san rẹ̀ ọmọkùnrin bá ní two ni ah two thousand ǹjẹ́ ìwọ obìnrin sọ gba two thousand lọ́ba tún ah tó bá jẹ́ two thousand náà ló pè kò tí ì san fẹ́mi dòní subhanallah eh, owó tí obìnrin ọba dá fún ọwọ́ rẹ náà hmm, ẹ dákun tó lọ ó dídí èèyàn wọ́n fẹ́ sọ ọ wá ló ti san sọdá àkè rẹ sọ ó sì ti lóun gbà mo ló ti lóun gbà àbí wọn pa lẹ́nu mọ́ wọn jẹ bó ti ṣe jẹ. hello. hello. wọ́n ní sọ́dọ̀ àwọn kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè wọ́n. abdulrahman ni abdulrahman ló pè látẹ́kọ̀ọ́. kí ni ìbéèrè yín pápápá. na ìbéèrè mi náà ni pé níjọ hajj ìjọba máa ń gbọ́ àràfà tójú ò bá rọ̀ ṣáwọn aláràfà máa wà lórí kí àràfà ni àbí wọn ní sí ní àràfà ń jọ́nà wọn. alhamdulilayi ẹni tó máa ń ṣe hajj tó bá di jọ àràfà sáwọn alálàájì tó jọba rọ sókè àràfà náà ni wọ́n wà ní àbí ọlọ́run ọba yóò mú àti gun àràfà ń kó fún wa lọ́dún náà torí ìpọ́jọ rọ. akọ́ni pé àràfà yẹn òkè kankan kọ́ là máa ń gùn ilẹ̀ tó tẹ́jú pẹrẹsẹ ọ̀nà làràfà nana nabi sallallahu alayhi wa sallam sọ pé waqaftuha huna wa arafatu kulluha mawqif wajtanibu batna urana ibi tẹ́mi dúró yìí ni mo dúró gbogbo lè àràfà náà níbi tẹ́yìn náà ti lè dúró ṣùgbọ́n ẹ sọ́ra fún ojúdò urana torí ojúdò urana òun jẹ́ ibi tọrọ gbà dí àràfà òdi àràfà ló ń wà ẹ sáà ti rí i dájú pé inú àràfà lẹ dúró ẹnìkan ọ̀bẹ yín kẹ́ lọ orí òkè kankan òkè kan bẹ nítòsí ibi táwọn àbí dúró wọn pè ní Jabalur Rahma òkè yẹn ànábì sallallahu alaihi wasallam àwọn ògùn orí rẹ̀ ṣùgbọ́n tòsí rẹ̀ lànàbì dúró torí rẹ̀ wọn ọ̀bẹ wa ká gun orí òkè kankan látàrí àìmọ̀ àti karambani ẹlòmíràn lọ gun kè wọ́n láàyè ọ̀rọ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ńlẹ̀ eléyìí ọ̀dà tó wọn ò ní ká gun kankan ẹ kàn dúró lára fani orí dúró láti wà láti ìgbà ti parí sọ̀látò lati àti àásùr tá ṣe lápapọ̀ orí ìdúró yẹn láwà títí tó ràn fi wọ̀ tá a máa ṣàdúrà tá a máa bẹ́lọ̀ tá a máa tọrọ orí ayé wa rọ̀ kò dí wa lọ́wọ́ òjò rẹ̀ òrùn rẹ̀ gbogbo wa lọ́wọ́ láti lọ sí àràfà àràfà yẹn wà títí tó tójọba tún wá rọ̀ adúpẹ́ fọlọ́ ètò wà tí ìjọba Saudi ya Saudi Arabia tí wọ́n ti ṣe kalẹ̀ fún gbogbo alálàájì tó yẹ pé ààbò ńlá ni fún wa níbi gbígbóná kankan ọ̀run ààbò ńlá ni fún wa níbi rírọ̀ òjò tójò bá rọ̀ àbò òrùn bá mú ẹ bọ́ sábẹ́ tẹ́ǹtì ni pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní mọ̀ pójò ń rọ̀ ẹ tí ẹ ní mọ̀ pé òrùn mú àwọn tẹ́ǹtì tó ṣe kí wọ́n tún ti kó àwọn air condition sí léyìí tí ènìyàn lára air condition ti ń bómi ṣiṣẹ́ àdúpẹ́ fọlọ́ torí rẹ̀ òjò dí wa lọ́wọ́ láti dúró ní Àràfà náà. jazakumullahu khair. hello. maaleykum salaam tula bàkà kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. kí ni ìbéèrè yín. Hmm, ó nídìí ká tún gbọ́ ti bàbá náà kí lọ́kọ́ ń sè tí bàbá náà fi ń tẹ̀ lọ́mọ lọ́kọ́ ẹrù torí pé ẹni tí ó bá fi lè mú kí bàbá ọmọ fúnra ara rẹ̀ kó mọ́kọ̀ kó tẹ̀ lọ́kọ̀ lọ́kọ́ ẹrù ńlẹ̀ ọmọ ó dájú pé bàbá náà ra bá bí yóò rò ń wí ẹja gbọ́ ti bàbá náà nígbà tó kò ti jẹ́wọ́ tó ń sè wàlékún sọ àdúrà kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè ó. kí ni ìbéèrè yín pápápá. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ó ti dá ó ti dá ó ti dá ó ti yé ó ti yé. alihamudulilayi ẹni tí bàbá rẹ̀ bá ń ṣe ìṣẹ̀bọ̀sọ́lọ̀ tó ń pa nǹkan mí papọ̀ mọ́ lọ́wọ́ wọ́n ní sọ́tọ́ kọ́ ọmọ wọn kó bínú sí wọn wàá kọ́ fún wọn wàá fi yé wọn pé tí wọ́n ń ṣe yun ọ̀tàkùtọ̀ lọ́wọ́ ọ̀tàkùlànà nàbì sallallahu alayhi wa ó sì takò sí sí àwọn tó fẹ́ ṣoríire láyé ṣoríire lálùkìyàmù wàá máa fi ahọ́n tó lẹ̀ wàá máa fi bá wọn sọ kò sì ní jẹ́ kí wọ́n gbàgbé ipò tí wọ́n wà sí ọ pé ẹ̀yin bàbá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin bàbá mi kọ́ máa yé wọn pọ́ máa wọn ní bá wọn sọ̀rọ̀ tí ń tọ́ máa wọn bá sì ń sọ tí ó bá jẹ́ ń tọ́ pàtàkì kò bá ti máa bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ọmọ ẹni bá sì pàkíyèsí ẹni sí ká pa ní tí ọ̀dà tì í ìpàkíyèsí ẹni ni wọ́n ń pè léyìn tá a bá fi lè kọ̀ láti gbọ́ sí lẹ́nu tá a jẹ́ ó di tara àta èébú àtàbùkù ní jẹ́ o torí de eléyìí ahọ́n tọ́lẹ̀ ló fi máa bá wọn sọ kìí ṣe kó bínú sí wọn kìí ṣe kó bá wọn sọ òdì ọ̀rọ̀ à kó wa máa bú wọn àbó ṣe pè fún wọn eléyìí ò sí lọ́wọ́ tiẹ̀ tó bá ti kọ́ fún wọn tó sì ní tí wọ́n ń ṣe yọ̀ọ̀dà ó ti ṣe ń tọ́lọ̀ ní kò sí ó sì máa fi gbogbo gbàpà kéèsì wọn ọ̀ wá ní báwọn kópa nínú nǹkan yẹn bíi ti wùlé òkèrè mà ilé ìjọba ìṣèjọba. hello. wàlẹ́kùn sàǹtìlà kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. nínú ìbéèrè tí wọ́n fi sọwọ́ síbí yìí ó ní wípé ẹ dákun wọ́n ní kí ni òfin ọlọ́run fẹ́ni tó yẹ pé ọlọ́run ọba jogún ọmọ fún àmọ́ ọmọkùnrin ni àmọ́ kò wá lágbára àti ilé pẹ́ran ju kan lọ alhamdulillah inshallah yóò gbà pé òun tún jẹ gbèsè ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bó bò láṣìírí gbogbo ìgbà tó bá rágbára rẹ̀ yóò máa pa. hello. kí ló kọ́ tí ń pè ọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè kan mo ti fẹ́ bàbá tó fẹ́ méjì. ẹni tó ti béèrè tẹ́lẹ̀ tó ah, parí ilẹ̀ fẹ́ lómi. ẹ̀dá kòtò rẹ̀ tọ́lá ẹni tó bá ti béèrè tẹ́lẹ̀ ẹ jẹ́ ká fún àwọn èèyàn tí wọn ò tí ì pè wọlé káwọn náà ní àǹfààní àti lè pè. Ah, orí ibi tá à ń pè wọlé sí òun náà zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six. hello. wàlẹ́kùn sọ́kùnrin kí ló kọ́ yín mo lẹ̀ dín pé o. kí ni ìbéèrè yín. ẹ dákun ẹni tó bá jẹ́ wípé ọkọ rẹ̀ ó dènà mọ́ ìyàwó lẹ́yìn tó fẹ́ tán láti fẹ́ kí ó máa ráyè láti lọ kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó gbọ́dọ̀ kó tó gbọ́dọ̀ fún wọn àwọn náà gbọ́dọ̀ wá sí wọn wá di tọ́rẹ̀ rẹ̀ kan wá gbà nímọ̀ràn pé kó kúrò níbẹ̀ tó ṣáà kúrò níbẹ̀ tí wọ́n wà pẹ̀lú àwọn òbí rẹ̀ báyìí ọkùnrin tí wọ́n ń bẹ̀bẹ̀ láti gbà á padà kí ni nǹkan tí obìnrin lè ṣe láti pé kó dènà ṣe kan yìí tó dẹ̀ sí ní kó sí abẹ́ òfin ọlọ́run bá kó sákò lọ́dọ̀ ọkọ rẹ̀ lọ́kùn ọ̀fẹ́ rẹ̀. alhamdulillah àkọ́kọ́ ni pé ká bẹ̀rù ọlọ́run gbogbo ẹni tí ń fẹ́yàwó ká bẹ̀rù ọlọ́run anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní istawsu bin nisa'i khayra ẹ máa para yín láṣẹ láàrin ara yín pé kẹ́ máa ṣe dáadáa sáwọn obìnrin ẹ mọ̀ káwọn obìnrin yẹn èèyàn tó pé làwọn náà gẹ́gẹ́ bí àwọn ọkùnrin tí èèbá ṣe kófin ọlọ́run tó gbà wípé kọkùnrin ọmọ fẹ́ obìnrin níyàwó kóbìnrin ọ̀tara bẹ́ẹ̀ kókó lọ́dọ̀ bàbá rẹ̀ kọ́ wá jẹ́ pélé ọkọ ní òfìsè bùgbé tí ó máa gbé láéláé obìnrin náà ìbá ti fi ọ̀dọ̀ bàbá tiẹ̀ náà sílẹ̀ ìgbà tí èsì pé ó sú bàbá tiẹ̀ náà rírí èsì pé ó sú ìyá rẹ̀ ní rírí tó náà ti wá ń di pé ń gbalé ọkọ lọ ẹ sì má jẹ́ àgbàgbé pé ìgbà tí wọn náà fẹ́ yàwó tán fi ń fọmọ fún ọ ọ láwọn àdéhùn tó ṣe lórí pọ́nmọ̀ ṣe dáadáa sọ́mọ wọn o sì ní fi ẹ̀tọ́ rẹ ò ní fi dùn ún oníjọ́ mọ̀yà oníjọ́ rí pọ́njú ìdí tán fi fi sílẹ̀ fún ọ páwọn fi fún ọ níyàwó nù ìwọ wá ní ká fẹ́ yàwó tán ká sọ dẹrú obìnrin dọ́dọ̀ rẹ òní kò gbọdọ̀ ní ìbásọ̀rọ̀ gan pẹ̀lú àwọn òbí rẹ̀ ó ti dọ̀tá àwọn òbí kò gbọdọ̀ dọ́dọ̀ òbí òbí ò sì gbọ́dọ̀ pé gan-an lórí ẹ̀rọ kọ́ dáhùn kódà ẹlòmíì nínú tó bani lọ́kàn jẹ́ jù òun náà ni pé bàbá gbéra láti ọ̀nà jíjìn ó wá wo àlàáfíà ọmọ rẹ̀ ńlé ọkọ ọkọ òkúkú jẹ́ kí ọmọ wọn kó wá rí àwọn mọ́ àwọn sì gbéra pétọ̀ káwọn lọ wọ ọmọ àwọn ìgbà tí bàbá wa débẹ̀ ìyàlẹ́nu ló sí bàbá pé ọmọ wọn tí wọ́n bí kò lè ṣílẹ̀kùn fún bàbá rẹ̀ kí bàbá wọlé kí ló dé ó nítorí pé òun ò gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ òun Allahu akbar ah, àìgbẹ́sìn yìí ó ga lọ́dọ̀ àwọn mi ó dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ kí lọ́dọ̀ ọkọ rẹ̀ kí bàbá rẹ̀ ó tó wọlé wá kí ọ ó lóun ò gbà yọ̀ǹda lọ́dọ̀ àfà ìgbà tí ọkọ náà wá dé tó wá bá bàbá níta wọ́n sọ fún bàbá pé ah bàbá yẹn sọ fún apẹ́ ń bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ní sẹ̀sẹ̀ máa sọ pé mò ń bọ̀ kó tó di pé mo lè láǹfààní àti wá wọ́ ọmọ mi ó ní tó ti mú yín má lè sọ fún wa pé ń bọ̀ òun kò ní fún yín láǹfààní àti lè rọ́mọ yín bá sọ̀rọ̀ tó bá dìgbà mi ẹ̀ máa sọ fún wa subhanallah ẹnìkan sọ fún mi pé àwọn eléyìí ọ̀dà láyìíra ni wọ́n ń pè wọ́n yẹn ni pé pàdé bàbá àtọmọ ọ̀dọ̀ la gbẹ̀ndẹ̀rù kìyàmà eléyìí kò sí nínú ẹ̀sìn Islam kò sínú tí Islam tó fi kọ́ wa rárá Islam gbà kí tóbìnrin bá fẹ́ lọ ráwọn òbí rẹ̀ kọ́ lọ rí wọn táwọn òbí náà bá fi wá ọmọ kó wá ọmọ wọn ìsìláàmù ọ̀kan fààyè lẹ̀ fọ́mọ láti jẹ́ pé gbọmọgbọmọ rẹ lójoojúmọ́ ilé òbí rẹ ni bàtà ọmọ pé ò tí ì tọkọ kí lọ ọkọ sí ìsìláàmù ò fara kọjá pé gbọmọgbọmọ àwọn òbí gbogbo gbà ẹ wàá ọkọ ọmọ jókòó nígbà tẹ́yìn náà tí ṣe tán fọmọ yín lọ́kọ kí lẹ́ni kọ́ lọ́ọ́ máa jókòó dìgbà bẹ́ẹ̀ náà ni ìyàwó yẹn àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ kọjá pàdé pé wọ́n ń kọ níkọ̀kúkọ̀ sọ́kọ tí òfin ní rí ilé ọkọ jókòó tí gbogbo nǹkan yóò bá ti sí níbẹ̀ kí ni nǹkan tá a fẹ́ dí ọmọ lọ́nà láti máa lọ ráwọn òbí rẹ̀ sí torí ẹ̀ irú ọkùnrin tí ń horú wà báyìí wà burúkú ní hù ọ́ kò sì sí nínú nǹkan tá nàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa sọ ẹ jẹ́ ká gbìyànjú láti bẹ̀rù ọlọ́run ẹ fà àwọn ìyàwó yín sílẹ̀ wọ́n lè lọ kí àwọn mọ̀lẹ́bí wọn pàtàkì bá fẹ́ lọ kí wọn lẹ́ẹ̀kan láàrin àwọn náà sì láǹfààní láti lè wá kí ọmọ wọn náà lẹ́ẹ̀kan láàrin tí obìnrin bá wá ti torí bọ́kọ ṣe ń ṣe tó wá sá lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ tọkọ náà wá tọpasẹ̀ rẹ̀ lọ́pọ̀ fẹ́ ṣàtúnṣe nítorí yẹn náà ni kò fi àyè àtúnṣe sílẹ̀ tó máa fi àyè àtúnṣe yẹn sílẹ̀ wọ́n wá jọ dàálẹ̀ wọ́n tún tún ṣà nígbà tí wọ́n bá yàn nàna rẹ̀ wọ́n ṣàfihàn fọ́kọ ibi títí ń ṣe tí ò dáa kó yíwà rẹ̀ padà tó bá ti gbà pé òun yí padà ẹ jẹ́ ìyàwó padà sọ́dọ̀ ọkọ rẹ̀ ká má bàa ba igi tí ń bẹ láàrin wọn jẹ́ kọ́ ló kọ́ yín kí ni béèrè yín pápákọ̀. naam ẹni tó tò sí ẹ̀yìn máàmù tó tò sí òun nìkan ló dá dúró ní sáfù tó nígbà tó wá bá ìmáàmù lérò mọ́ tó ìmáàmù wá dìde ẹ dákun fẹ́ ẹ tó bá sọ láàrin àti kò bá lónìí tó dá dúró nígbà tí wọ́n máa ti ọkọ̀ النبي محمد صلى الله عليه وآله وسلم أن لا صلاة لمنفرد خلف الصف kò sí sọlá tó fẹ́ni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù tó ń gbà tó ti jẹ́ pò nìkan lọ dá dúró lẹ́yìn sáfù yẹn lẹ́yìn òní sọlá tó. Hello. ẹnìkan fi àtẹ̀jẹ́ jíṣẹ́ pé ẹ̀dá kòtò ìtọ́lọ́ tí ìyàwó yẹn bá béèrè fún Quran gẹ́gẹ́ bí máàrí rẹ̀ tí ilé ìtọ́ka fi fún gẹ́gẹ́ bí máàrí rẹ̀ tí ó béèrè fún Quran àti ìfilé lọ. ẹran kò sí nǹkan tó burú ń bẹ tó bá ti jẹ́ pé nǹkan tó jẹ́ pé wọ́n lè ṣírò iye tówó rẹ̀ lè jẹ́ so kò sí wàhálà mọ́. hello. hello. kí ló kọ́ ibùdó tí ń pè ọ́. mẹ́ta gbàdámẹ́sì láti ọ̀yọ́ aláàbò. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ní òde òní ẹ̀rí pé ó pọ̀ nínú àwọn. pápápá ẹ sí pápápá. nínú àwọn àbá àtẹwé wọn kéwú tí wọ́n máa ń kú àwọn ni wọ́n bá wọn ní àìsàn kan tí wọ́n máa kó àwọn obìnrin lóbìnrin jọ ìyàwó ní ìsìlámù kọ sí yìí ẹ̀yin náà ti mọ̀ pé kò dáa ẹ̀yin náà ti mọ̀ pé kò dáa torí èdè yorùbá tẹ pé náà ti fi hàn tí wọ́n máa kó àwọn obìnrin olóbìnrin jọ ṣe islam ọ̀farama kí ló fẹ́ kó obìnrin olóbìnrin jọ sí ìbàjẹ́ ò ní ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ náà gbogbo orí wọn akóru obìnrin olóbìnrin jọ aláǹsá ìsùn àǹsàdó àbídí àkàn mọ́ àlẹ́ bá mọ́ kọ́ńdọ̀mù lẹ́ẹ̀bà tí ó kunlẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ sádùn àná. jazakumullahu khair. hello. salaamaleykum. maaleykum salaam kí ló kọ́ ibùdó ẹ̀ tí ń pè o. à ń pè látòkò. kí ni ìbéèrè yín. ó kọ́ mi ní abdulfatai látòkò. kí ni ìbéèrè yín. ìbéèrè pé abẹ́ kí irun sọ láti ẹ̀ ó ti ní ìyàgò pẹ́mọ́ntìrì yẹn ìyàgò yẹn ti wá kọjá àtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún èèyàn orí ẹ̀ nìkan kan láì jẹ́ pé bóyá kìnìún ti sáàpù yẹn dẹ̀ ti ṣe irun yẹn because ẹ̀yàn wá ti wá wò pé táàbù pẹ́mọ́ntìrì yẹn mọ̀ sí. ẹ ṣe pápápá. èèyàn wá dá irun yẹn kí gbàtú ẹ̀ dá yẹn kí tán sí ẹ̀ jáde wá rí ìyẹn mímí méjì mẹ́ta mẹ́rin kan tó wá wọlé padà láì jẹ́ pé kan tó wá sí ẹ̀ mọ́ ǹjẹ́ ìtẹ́ẹ̀tì kọ́kọ́ kí yẹn tẹ́ẹ̀tì ti ṣe yẹn ó ti parí alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ sí náà lọ́ràn yẹn ti yín tó bá gbọ́ pé ẹ̀yin lè má mú mọ́ṣáláṣí àbẹ́yìn ni làdámì tí ó sì sí ẹlòmíì ìjọjọ́ lè má mú yàtọ̀ sẹ́yìn àbí lè má mú ọ̀wá ẹ̀yin ni làdáni jàmá ẹ̀sọ́ láti tẹ́tí kọ́kọ́ sí náà ni jàmá alákọ̀ọ́kọ́ eléyìí tó jẹ́ jàmá eléyìí tó yẹ kó mójútó mọ́ṣáláṣí yẹn. jazakumullahu khairan jazaa fi dunya àdòkítọ́rù sharafdin gbadébọ̀rọ̀jì tí wọ́n ti ń fi ìdáhùn sí àwọn ìbéèrè wa ọlọ́kọ̀ọ̀jọ̀kan ní àti àtàárọ̀ abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́dà wọn kọ́ máa bá ní kíyèsí wọn ní gbogbogbà àti ní gbogbo àsìkò gbogbo mọ̀lẹ́bí táwọn náà fi kalẹ̀ àtàwọn náà lọ́n bá ń sọ gbogbo wọn lápapọ̀ láàánú ọlọ́mọlágbára rẹ̀ ọgbọ́n pàtàkì fún ẹrú ọlọ́run èyí tí ọlọ́run ló sábà bí dáadáa yìí ọlọ́run kọ́dà wọn kójẹ́ kójú oríire fún wọn láyé àti ní ọ̀la àlùkìyámà ní láti máa dánu dúró tó fi dijọ́ mẹ́jọ mo sọ yìí pé subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu